lẹ́ka ètò ọrọ̀ ajé wa fún tòní ohun tá a fẹ́ mójútó òun náà ni àsìkò ìdojúkọ tá a wà yìí ǹjẹ́ ẹ̀yin jẹ́ mọ̀ pé àwọn ilé ìtajà ìgbàlódé ti ń gbèrò àti kúrò nílẹ̀ yìí lọ dókòwò nílé òkèèrè èyí tó jẹ́ ilẹ̀ bàbá wọn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ìpinnu kíkó kúrò ilé ìtajà ìgbàlódé Shoprite tó jẹ́ gbajúgbajà ilẹ̀ yìí tó sì jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè South Africa ló ní iléeṣẹ́ náà ló ti ń gbèrò àti kúrò báyìí lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti lò lórílẹ̀-èdè Nàìjíríà nígb nígbà tètò ọ̀rọ̀ ajé sì dá nílẹ̀ yìí olókoòwò kọ̀ọ̀kan wọ́jú láti jàjàbọ́ ṣùgbọ́n ní báyìí oníkálukú ti ń jà fitafita láti borí ẹ̀wẹ̀ nǹkan ti lè burú jáì jùlọ fáwọn olókoòwò láti bí oṣù márùn sẹ́yìn tí àjàkálẹ̀ àrùn kòrónà ti bẹ́ẹ̀lẹ̀ ǹjẹ́ orílẹ̀-èdè nàìjíríà wẹ̀ yán kàìnkàìn lára àwọn orílẹ̀-èdè tó yẹ kí wọ́n dókòwò lẹ̀ níbẹ̀ rí hmm, ó ṣeé ṣe o kó jẹ́ pé irú ìbéèrè báyìí ló ń jẹ́ àwọn ìrìn lọ́kàn àwọn aláṣẹ iléeṣẹ́ shoprite nílẹ̀ áfíríkà èyí tó jẹ́ ilé ìtajà tó gb gbajúgbajà dáadáa tó sì pèsè iṣẹ́ fọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tó ẹgbẹ̀rún mẹ́tàdínláàdọ́jọ pẹ̀lú bí wọ́n ṣe ní ilé ìtajà tó lé ní ẹgbẹ̀rún méjì káàkiri ilẹ̀ adúláwọ̀ ní báyìí shoprite kéde fífi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ padà bọ́ sí orílẹ̀-èdè wọn tó jẹ́ south africa shoprite sí ilé ìtajà ìgbàlódé wọn àkọ́kọ́ lóṣù kejìlá ọdún 2015 tó sì ní ilé ìtajà mẹ́rìnlélọ́gbọ̀n káàkiri orílẹ̀-èdè yìí wọ́n kéde pé àwọn rí ìdá mẹ́fà èyí tó tó jẹ́ bílíọ̀nù dín díẹ̀ lọ́gọ́jọ rand owó orílẹ̀-èdè South Africa bó tilẹ̀ jẹ́ wípé àsìkò àjàkálẹ̀ àrùn kòrónà la wà nínú ìfiléde iye tí wọ́n wí ó ṣàfihàn rẹ̀ wí wọ́n wí ọjà tà nílẹ̀ yìí ṣùgbọ́n orílẹ̀-èdè South Africa wọ́n ń tiraka ni ẹ̀wẹ̀ ilé ìtajà ìgbàlódé míì tó ń taṣọ Mr Price náà ti kógbá wọlé mẹ́rin náà kọ́kọ́ gbé tìpa nínú márùn tí wọ́n ṣí nílẹ̀ yìí pẹ̀lú ìrètí pé àwọn ò gbé ọ̀kan tó kù tìpa lóṣù tó ń bọ̀ ọ̀rọ̀ náà ló jẹ jáde láti ẹni tó dá ilé-iṣẹ́ náà sílẹ̀ Mark Blair wípé ilé-iṣẹ́ òun ò ṣetán láti dókòwò nílẹ̀ ìmọ̀ nítorí ségesège tí ètò ọrọ̀ ajé ń ṣe àti wípé yóò wù òun báyìí láti padà sórílẹ̀-èdè South Africa nítorí ilé làpò tí jókòó dédìí bẹ́ẹ̀ kì í ṣe àwọn eléyìí nìkan ló ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ ilé-iṣẹ́ ńláńlá ló ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn àwọn ilé bíi Dunlop michelin mawako àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wàá ló fà ní pàtó táwọn olókoòwò ṣe ń fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ àkọ́kọ́ ó hàn gbangbangba pé ó ṣòro bákanbákan láti dá ilé-iṣẹ́ sílẹ̀ nílẹ̀ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n fi ń ra ọjà tí wọ́n ń tún tà ẹ̀ẹ̀kejì ni pé wọ́n ń ná owó láti fi ra epo ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ kọ̀ọ̀kan bákan náà ni ìṣòro mímójútó okòwò pẹ̀lú owó ká má tanra wa ó léwu díẹ̀ ní báyìí kí wàá ní ọ̀nà àbáyọ ohun àkọ́kọ́ tá a lè pè lọ́nà àbáyọ ní ṣíṣ ṣe àtúnṣe àwọn ọ̀nà wa bọ́nà bá dáa kò ní sí wípé awakọ̀ ń gbé owó lórí owó ọkọ̀ tàbí òǹtajà fowó lé ọjà rẹ̀ fáwọn tí ó rà á ọ̀nà àbáyọ kejì ni pípèsè iná ọba mọ̀nàmọ́ná tó dángájíá bí iná ọba bá dáa ìwọ̀n ọba ni àwọn iléeṣẹ́ òmọ̀ra epo àti fi ṣiṣẹ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí onímọ̀ nípa ètò ọrọ̀ ajé Festus Adédayọ̀ ní láti sọ nípa ọ̀nà àbáyọ abala tí lílọ tí àwọn olókoòwò àgbáyé tí wọ́n lọ kúrò ní ilẹ̀ nàìjíríà tí ó ṣe tí ó ń ṣe tí yóò sì máa ṣe fún ọrọ̀ ajé wa ni wípé nǹkan kan wà sí fdi foreign direct investment ìyẹn ìdókòòwò àgbáyé ni tí bí àwọn oníṣòwò àgbáyé ṣe ń gbé owó wá sí ọrọ̀ ajé wa yóò jẹ́ kí tí wọ́n bá tí fdi tá à ń sọ yóò bá wá sí ọrọ̀ ajé the orílẹ̀-èdè wa nàìjíríà kò sí bí ó ṣe ní ṣèpalára fún wa. ọrọ̀ ajé wa tí ó ti ń lọlẹ̀ tẹ́lẹ̀ likelihood wà pé yóò tún máa lọlẹ̀ sí. àwọn èèyàn míì lè máa ṣàjọyọ̀ wípé bí àwọn bírú shoprite báyìí tí ó jẹ́ pé àwọn olókòwò south africa ni wọ́n ní tí wọ́n dẹ̀ ń kúrò nínú ọrọ̀ ajé wa yóò jẹ́ kí àwọn ọmọ ilẹ̀ wa kí wọ́n lè máa rí ṣe sí i. ṣùgbọ́n dọ́là tí bí dọ́là ṣe ń wọ inú okòwò wa á lọ sí bí a bá rí àwọn olókòwò àgbáyé nínú ẹkọ́nọ́mì nàìjíríà láì dènà pẹnu yóò ṣe ìjàmbá tó pọ̀ púpọ̀ jù fún ọrọ̀ ajé wa. ẹ̀dẹ̀ má gbàgbé pé ọrọ̀ ajé bí ó wà tí olóyìnbó ń pè ní monolithic economy ni ọrọ̀ ajé wa ìyẹn pé ọ̀rọ̀ epo yìí nìkan náà ní ṣáà ní ṣáà àní nǹkan míì tó jẹ́ pé ó jẹ́ ọrọ̀ ajé tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè àgbáyé ń bá wa rárá tó kọjá ọ̀rọ̀ epo yìí. a dẹ̀ mọ̀ pé ìjàmbá ń ṣe ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè àgbáyé báyìí. kò tán síbẹ̀ ǹjẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà wọnú sí ọ̀nà àbáyọ kankan ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu wọn. tèmi náà fi wo nǹkan tó ń fà tó fi ní tí fi náà máa kúrò ó pọ̀ èkínní in terms of security in terms of iná ó ti yé àwọn kan tó yẹ pé and then tabatun tax tí gọ́ọ̀mẹ̀ntì gbé àwọn kan tí wọ́n tà lórí. ọ̀tọ́ kan máa dùn ọ́ ni wípé tí wọ́n bá kúrò àwọn ọmọ nàìjíríà tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn náà máa forí fa. ọlọ́run á wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí torí ọlánrewájú wa ò tún ní dọ́lárẹ̀ yìí o. nígbà táwọn èèyàn bá ń wá láti àwa fúnra wa àdálé iṣẹ́lẹ̀ fáwọn ọmọ wa àwọn máa jáde wọn ò ríṣẹ́ àwọn tó tún wá wá tí wọ́n dálé iṣẹ́lẹ̀ táwọn ọmọ wa kọ̀ọ̀kan tún ríṣẹ́ ń bẹ̀ wọ́n tún sọ pé àwọn tó fẹ́ kúrò nǹkan tó kù díẹ̀ kí àtò ni o orílẹ̀-èdè wa nàìjíríà yìí kọ́ ń ṣàánú fún wa ni. àà àà kópa tó rà rárá àkọ́ àti ẹ̀dàǹgájíá rárá kọ́lọ́n fúnra ara rẹ̀ kò tún wa ṣe ni torí pé látìgbà tá a ti gbòmìnira tán la ti dá wà kò tiẹ̀ sí nǹkan kan tá a lè sọ pé nǹkan tá a tọ́ka sí ní kókó nǹkan tá a ṣe lélẹ́yìn káṣọ orun méje téèyàn mọ́ ń sùn káwa gan tají lójú oorun àti rẹpẹtì nàìjíríà yìí o àti ẹ̀wò tàwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn rárá. tó bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kánná yóò da àbọ̀míwèé Zainab Fakunle lórúkọ tẹ̀mí ń jẹ.